Ajitoni, o tún ti jítòní o pírí lòlógó ń ọmọ fàṣẹ mi sí kó máa bá wa gbé. ọmọ tí ń lọ owó mi kì í fi ṣàyà. adékànnì apámítà ọmọ tèmi. ẹ bò á. ojú tó bá yọ tó bá lóun ò ní yàn kankan nǹkan máa ń ṣẹni ọmọ yìí. ẹ ṣe ni bá kọ́ mọ́ mi ẹ ṣe tán ni bá kọ́ títí tòní báwo ló ṣe débí bàbá. ẹ̀ẹ̀mí ajé kò ní mọ̀ ni ọkọ mi lónìí o ọkọ kú. orí rẹ ò ní burú. mọ̀ bá olúmọdé ọtí lẹ̀kùn. ẹni bí ní ọwọ́ jí tòní. lónìí lọ́jọ́ rẹ pé kò ní dọ̀la. a ti dọ́rí ọ́. èmi náà máa jẹ́wọ́ fún ọ pé oró tí ń bẹ lódò ọkọ̀ ọmọ ó mọ̀ jura wọn lọ. àtomi àtẹ̀jẹ́ yín lẹ́ ó fi sìn kú. <laughs> Kanakana, kànákànnà dí ògún forí dàgbì ẹ múnú kìnìún fìtọ̀ gba gbogbo ojú Ṣàngó fẹnu gbẹ́ná jẹ. kí ló tẹ kàn ṣájáde bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ṣe kọ́ tẹ́ máa ṣe tán. báwo bẹ́ẹ̀ kọjú sí ọkọ rẹ. kó fẹ́ wọ so bó ṣe rí mi mo ju aná mú lójú ẹ. She tell me, who dropped you? You're scaring me ó kò ṣe mí Daddy. ní eh, dáadé. ó jọ pé oògùn lẹ́fí lẹ́fí bá a sọ̀rọ̀ ṣùgbọ́n oògùn yín àwọn olóhùn unfortunately for you oògùn yóò bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ jẹ ní. rárá bàbá mi ti bẹ́ẹ̀ jẹ mo bá ọmọbìnrin yẹn lé ní ìlú jábà ní ẹ. gbàrígbàrígbàrígbà mọ́lẹ̀ ogún oríire eléyìí tó bàbá lè di rẹ̀ yìí tó fi gbárù eléyìí wá owó tó ní gbogbo ará ilé rẹ ní ọkọ̀ ha. Eh, what else do you want tí mo ṣe fún ẹ kí ni ọkọ ṣe fọyà tí mo ṣe fún ẹ ṣé mo fìyà jẹ. bí tí ó fi lọ́jọ́ mọ́kànlélógójì tán ṣé o mọ̀ pé kò gbọ́dọ̀ fàkàtà rẹ lẹ̀. mọ́mi ẹ bá mi jí ẹ bá mi jí báyìí báyìí báyìí ẹni kò máa bọ̀ ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. bí a kà tẹ làwà ẹ jẹ́ kó máa bọ̀ láàárọ̀. mọ́mi àníkẹ́ jí sí ẹni kò máa bọ̀ ń lé. bọ̀ṣẹ́ rántí tí ọmọkùnrin yẹn wọlé yìí wá tí mo sọ pé láìpẹ́ kí n fọ́ ọkọ̀ mọ́ lórí èmi ló máa ṣẹlẹ̀. títí bàbá wọn lé mi ní o. ó ti ṣòfò dànù. tẹ́ ẹ bá jọ sùn lọ́jọ́ kan sọ lábẹ́ òrùlé kan nǹkan ti pọ̀. because every night tá a bá ti ṣe anything fẹ́ ṣe tán èdè máa disappear into thin air. and please do not give me that crap of you going to celebrate me because kò ní work this time. Àánú. Ah, ọ̀rọ̀ ṣàkóso. Ṣé kò sí? Inú àkọsẹ̀jáyé ni. Àkọsẹ̀jáyé? Lọ́mọ tó ti dàgbà báyìí. Ọmọ ọdún mélòó ni gan? Ọmọ ọdún méje ni. Ah. Ọjọ́ kẹta tá a bá ti bímọ, ńlá ṣèkọsẹ̀jáyé ẹ̀ bó ló ti ti ń ṣe wá ti di wá di di pé ọmọ ti wá dàgbà kẹ́ẹ̀ tó mu wa bàbá tó bí ń kọ́. wà á lè kò gbàgbọ́ nípa ìṣẹ̀ṣe kò tiẹ̀ fẹ́ gbọ́ sí ti ìta wà àjíwálẹ̀ yìí. Ah, eh, àwọn kan sì ń bẹ lórí òkè ìpẹ́ yìí tán láwọn ò mọ tí wọ́n ń pè ní ṣẹ̀ṣe kò sí lọ lẹ́yìn ẹ̀yà gbà. ọ sọ̀rọ̀ sí ọ fi kan ẹlẹ́dàá rẹ̀. pa Ọ̀rúnmìlà ọ̀tùmẹ̀gẹ́ ọ̀nà lẹ́ẹ̀fẹ̀ ẹlẹ́sìn ọ̀yọ́ òjò dúgbẹ̀dú ọ̀run ọ̀kẹ́kẹ́ dí pọ́kí nǹkó tó fọ́n ọmọ lọ́bẹ̀ wọn jàdí alẹ́ran lọ́bẹ̀ wọn jẹran fífẹ́ alákẹ́dún ọmọ alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbédègbé ibi wọ́n gbé rọgbà ọ̀hún dáhùn ibi wọ́n gbé ràwọ̀lọ̀ lọ́lẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ bí ẹ̀yin alásìkò ìbá yín olódùmarè ìbá kéré ah, mo kí ọ kú oríire sórí ifá tó wáyé fún ọmọ rẹ ifá ọ̀la ni ká ṣe gbágírímádé àwọn èṣìkọrin ká ṣe gbàgẹ̀rẹ̀ mú dàáwò tálẹ̀ gbòdògbò ẹ̀rí rẹ ò sí lẹ́nu ọ̀gá àmọ̀ràn rẹ ò sí lẹ́nu èrè paramọ́lẹ̀ nìkan ló bo ohun gbogbo ṣàgbàmọ́ra adífáfẹ́ni tó yanrí ọ̀la wọ́n ní orúbọ kó má bàa níṣòro. Oṣooyọrí ọ̀la o, oyànsire o, ọyànrí ọ̀la, ọyànsire, ìwáyànrí ọ̀la, ọyànta ikú, ọyànrí ọ̀la, ọyànsire. Orí ọ̀la ń lọ́mọ rẹ̀ gbé wáyé yọ̀ ń là. Àmọ́ Ifá ní ẹni tó dáa, ó ń fẹ́ ìwúre. Ó yẹ ká ṣètùtù. Ẹ mọ̀, mọ̀. baby. <laughs> Exactly. bàbá ẹkùn bàbá kí ló ń ṣẹlẹ̀ bàbá kí ló ń ṣẹlẹ̀ ó yẹ káwọn kìíní ti dé kó sákòókò mọ́ ọ ṣe sùúrù yóò bá nídìí obìnrin ìjẹkùmọlú yọ nídìí kan pàtàkì tó dá wọn dúró. bàbá kẹ pé wọn ká mọ múfúmẹ́ǹtì wọn kí ti ń pè àti ìdílé already. àìṣe. ọ̀gbọ́n kí ló sọ ọ̀gbọ́n bá o. báwọn bá mi àwọn amíkan gbá bí rẹ̀ bá mi rẹ̀ amíkan pẹ́ bẹ́jọ́ o fẹ́ gbé mi rìn àjò. wọn àbá ìyàwó ẹ ti lọ o ní ìmìlà bàbá ìṣá time that you were gift wa. bàbá wèrè ni bàbá ìjàre yìí sọ̀rọ̀ tí wọn ò ká lára ni tó ń fi wá disappear tó ń wá tó ń lọ. time that you were gift wa lára ṣe wà. ṣẹlẹ̀ gan-an. jẹ́ kó ti débi náà àwa tó jẹ́ pé à ń dra láti ṣọ́ra ojúlẹ̀ lákòófin sórí kọ́ má ká wa mọ́ bí náà. jona jona jona relax ó yẹ kí o gbọ́ ó yẹ kó ti mọ́ wa lára ẹ mọ̀ pé àkínfi bẹ́ẹ̀ bá bàbá ń bí náà yìí dùn tá a bá ti débi ó ní bó ṣe máa ń ṣe tó fi ń yọjú sí wa. àdá ló ṣílẹ̀kùn fọ́jẹ́ igi ọkọ ló ṣílẹ̀kùn fẹ́bẹ̀ nínú oko bọ́ọ̀lù ọ̀bá ṣílẹ̀kùn ọ̀tún òní rọ̀ èmi ṣọ̀gà ni mò ń kàn ẹ èmi Arise ni mò ń kàn ẹ ṣí èmi Jonah ni mò ń kọ̀kùn open na èmi elétu ni mò ń kàn ẹ ṣí làkùn fún wa. alágbàgbọ́ wa ṣe ó yẹ ẹ ṣí. etí ṣe bó lẹsẹ̀ rèé ń bọ̀ lẹ́wà látàárọ̀. bàbá a ní ká farapamọ́ díẹ̀ fáwọn tó ń ṣọ́ra táwọn òmò ni àfẹ́ kó sí páńpẹ́ wọn. ọwọ́ ẹ yóò sì ní tẹ̀yìn. àṣẹ. ọgbọ́n ọdún òní gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng ọgbọ́n ọdún òní gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng nǹkan kíkọ ò ní sí ẹ̀mí yín nǹkan ò ní sí ẹ̀mí yín. bàbá ẹ jẹ́ ká ṣe kọ́mọ kó bú ààrẹ ṣe dúró. ọ̀kàrẹ̀ fún mi ṣe dúró. afumaníyè lọ́run afumaníyè lọ́run afumaníyè lọ́run. ní sẹ́yìn amúnímúyẹ tí mo ní ẹ lò kọ́. Ah, bàbá ṣókè tí ilé wa jẹ́ àkọ́tọ̀ ọ̀bọ ni àlónà. èèmà tí ò ń sọkọ àwọn méjì níye wọ́n sì sọnù ọkọ. àti pé bàbá kò sí bá ṣe lè ṣe àlèmọ́ ṣe tó yín. that's it that's it. ọ̀dà náà ẹ lọ kó wọn bóde. ẹ ẹ ká pàkì ẹ fọ ọ. ẹ kó wọn bóde. oya find out. figyelj. You stay there too good. If I slap you there, stand there. Stay there. Stay there. Very good. Very good. And it does also going to be this one. Carry. Ọ̀dà náà, ìpínpọ̀ jẹ́ o! asàmìmí oògùn asàmìmí oògùn ọbẹ̀ kẹ́ lẹ́fi pamọ́ lọ́mọdé jẹ̀yẹ́ lẹ́fi dómi ọbẹ̀ nílàwẹ́ lẹ́tí pé nílàwẹ́ lẹ́tí pé ọlákàngbá ọ̀ àgbàgbà kẹgbà ẹ̀yìn lẹ́rọ gbá fáwọn lónìí ẹ̀yìn lẹ́rọ kòkò fún gbẹ̀yìn lẹ́rọ arásagadagba fún ṣàgó olúkòso àjàrà náà ìgbà tẹ́ ẹ̀rọ fáwọn ráhùn fi ṣe lẹ́ o ìkòkò tẹ́ ẹ̀rọ fún gbìndìgbì fi ń ṣe yẹ̀wò arásagadagba kìlọ̀ fọmọdé kó má fara kogi gidán. ẹ para mọ́ torí pé lọ́rọ̀ ń bọ̀ o. ẹ kìlọ̀ fọmọdé kó má fara kò gidán. lójijì torí pé ògidán yóò pọ̀ ọmọdé jẹ́ ẹ sọ fọ́dẹ tó ń dẹ́gbó wípé kó ṣọ́ra dẹ́gbọ́ kó má bàa fara kò gidán torí bójúbójú olóró ń bọ̀ bójúbójú olóró ń bọ̀ ẹ para mọ́. tó bá lè ṣe ìwọ ọ̀rẹ́ mi sùúrù lèrè o tó bá lè ṣe o àdára o. yémi ẹ kúṣẹ́. yé ṣákin ẹ kúṣẹ́ o. ìjàpá onérò n'ori o. bá mi yóò m lọ wẹrẹwẹrẹ dẹ. má ṣe tẹ má ṣe tẹ kẹgbẹrún rẹ rọrùn. ọlẹ ọgbọ́n inú ọ̀pọ̀ lọ́bọ̀ ọgbọ́n o ju yeye mi. tó rẹ̀yìn ọ̀la ni o. ń bá lówó máa tọ́jú màmá mi o. iye ṣakin. bárẹ̀. ọmọ ìrà. ẹ ṣe ọ̀rẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ò ń dúró sí náà yìí. ṣé nǹkan kí mi sẹ́yìn. ẹ ọjọ́ kẹ́ni ni. mo ń lọ bí sakin lọ. aṣọ ah, ńlá mú mi ọlá mú mi. sakin láàmú mi. ẹ eh, o ti ń ṣiṣẹ́ látàárọ̀. o ti ń ṣiṣẹ́ látàárọ̀. Eh. iṣẹ́ mélòó ń ṣe. ẹ ah, ṣòwò èrò dèdè bẹ́ẹ̀ ọmọdé rohùn wa iṣẹ́ mélòó ra apá rẹ̀ léṣe. iye sakin. ibà rẹ̀. ọmọ kékeré rí sakin wa. Ah, ah. egungun rẹ̀ sugbon ránṣẹ́ ṣùgbọ́n egungun rẹ̀ kẹ̀wọ́n rọrùn jẹ egungun sórí ah, máa ń tẹ̀rùn mọ́ rẹ̀ máa ń bẹ́ẹ̀ sọ pé màá gbọ máa ń bẹ́ẹ̀ sọ pé màá gbọ. kò nẹṣẹ́ ẹ̀fẹ́ bẹ̀ mi màá dẹ́ bá ṣe. kí mo nẹṣẹ́ mm. kí n sọ rẹwà bọ́ ṣe mm. ah, ó ma ṣe o ó ma ṣe o ìgbà ìrún máa yọ olóko àdá kó wọn á ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ abẹ́ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ ni mò ń bẹ́ẹ̀ sọ kẹfẹ́ yí ẹ̀ yìí ẹ burú ẹ burú wẹ́ẹ̀ ní fọ́ọ̀mù sọ tèmi gbégi ká máa lọ ilé. ọ̀dà ẹgbẹ̀rú mi. lè máa gbẹrú ẹ̀. wọ́n lè gbẹrú mi. kí ẹ wà. igi òwúwo ìbẹ̀rù máa rò sí. mi ìbẹ̀rù mẹ́sù. ẹ̀ẹ́n ṣó dé máa fi kanra àti ṣàkímọ́ mi ó má bínú ìbéèrè máa yẹnu sí ọ̀dẹ́kùn wọn máa fi dáná lé. irú ojú ẹ̀ má rí ajíjẹ ní ìnáwó gbẹgbẹ gbẹ. ìrà ah, ah, ah, ọgbẹ́ mi ọgbẹ́ mi ọgbẹ́ mi ayé rẹ̀ èmi èmi èmi èmi wo wo ayé rẹ̀ fẹ́ bọ̀ jẹ́ ayé rẹ̀ ayé rẹ̀ fẹ́ bọ̀ jẹ́ lójú ẹ̀ lójú ẹ̀mí ẹ̀ ìwọ àti gbìyànjú sí láti là wọn ṣùgbọ́n ṣáàkì tẹ sọ ni ṣáàkì kan ló jẹ̀bi tí o fún wa láyè láti là wọn. èmi wà báyìí. àmọ́ kébà ṣe pé èèyàn burúkú gangan orí wọ wa ọ̀nì méjì ń jà o ti mẹ́bi o ti mú fọ èèyàn kan rẹ̀ jẹ̀bi ẹni kejì bọ́ọ̀tì bọ́ọ̀tì gbọ́gbọ́gbé ṣe rẹ̀ ṣé ẹ máa pa ni. ẹ wo kò kí n ṣe pé bí adẹ́nìkan lẹ́bi bíbí gbogbo ara mọ̀ pé ṣáàkì ló jẹ̀bi. bẹ́ẹ̀ ni ah! òun ló yáwó lọ́wọ́ èèyàn ó tún wá múra jà. owó tó yá lọ́wọ́ mi ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ díjà mọ́ mi lọ́wọ́. ebi dédi wọn kọ ẹbí wọn kọ yẹn mi lọ ẹ wo ẹ tó ra ibi lọ́rọ̀ dé kẹ anybody má la anybody rẹ bá lánàá ṣáyé rẹ má bọ̀ jẹ. Saki Saki Saki ọgbẹmi ọgbẹmi èmi ah, ah, ah. èmi. ọ̀dẹ̀ ti gbọ́ ọlọ́ ọlọ́run máa ṣorí rẹ lórí ìwà ìyàjàre. ẹbí akin ẹbí ṣáàkin. ó ti tó yìí. ọba kan tó ọba kan tó. dẹ máa wọ ẹnu mi o ó ti tó ó ti tó kí mi yá jà egungun egungun ló bọ̀. ó ti tó má dé pariwo má jẹ́ kára àdúgbò mọ́ ohun ìṣẹ̀lẹ̀ o. egungun ti ṣàṣìnú ọ. gbẹgbẹgbẹ gbẹgbẹ jàre ti tó jẹ mi. ọba kan ọba kan ẹ máa fún nọ́mbà kan tó báyìí. òtítọ́ ẹ má jẹ́ kára gbó. ẹgbẹ́ mi lè dá ọwọ́ mi. gbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu ṣe ariwo ṣe sísè ń pa kí bàbá ṣe fọṣí mi rò tọrọ mọ ẹ nára ṣó yẹ kí mi yẹn nù kí láre kó fẹ̀yìn rẹ gúnlẹ̀ kiri wérùn náà onígbèsè ọmọkùnrin. òtítọ́ ẹ o má dẹ̀ fi gbogbo ẹrun pépèkúpe rọ ọmọ mi járe kí ṣẹlẹ̀ kí láre bá dẹ̀ mọ ẹ̀yìn rẹ̀ kò ṣọmọlẹ̀ kò kán lẹ́gùn ẹ̀yìn inú rẹ̀ adẹ́dùn. kí ṣe kí nínú mi yé yé mi kọ́mọkùnrin ẹ wà ẹnì iṣẹ́ náwó amòṣì kó bá rìn kiri dédé àdúgbò kó má fa wàhálà kó má jẹ gbèsè kiri ẹbí sọmi fọ kiri ah ẹnì ti jura ara kíní burúkú ẹ ó lé ọlẹ abikan ikú náwó. ṣọtán ẹ ṣòro ayé rẹ náà wò mí láti kékeré náà ti di fárẹ̀fọ̀ ifá má ṣe wàhálà ròǹda ah. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ o èṣìṣẹ́ e o máa nà ó lọ òun ah. èyí e ẹ rèé. àyè mi mo ti ń sanwó ẹ̀fọ́ ẹ̀rọ ìmáà bá yé ṣakin jẹ́ kó níyàn wá ẹ̀ níṣẹ́ náwó ẹ̀kẹ́ sọ fún ọ máa nowó náwó ṣé ṣó máa la jalè ni. ẹ máa jalè. ẹ máa jalè. o ti tó jẹnu rẹ rẹ jọba yẹn kiri. bí mo ń wọ́n bá kọ̀ tó ẹ kí ni pé náà mú kí bá dákẹ́ kí n fọ kí kí kí mọ kí kí fi sọ ẹni rún. kò sí wọ́n lò wọ́n dà. kó o tún sọ̀rọ̀ sí fi kìnnì gbóná ìjú ah, ẹ̀ lẹ́nu ẹ̀ ìṣokòrò àjọ wa kó o sá kúrò níbẹ̀ ẹ̀ orí ẹ̀ bá máa jìyà ìyà náà rẹ̀. wọ́n lò wọ́n lò wọ́n dà. ẹ̀wọ̀n rí gidi sè é máa mú kiri ah, àbíṣó ń sinwin. màdé kò bá tà bá wọ̀ kó fi bá tà. ó ti tó ti tó ti tó. receptionist, security guard, manager is available in our company. Our salary starts from 200,000 upward. Hey, 200,000. Hey, èmi you believe eléyìí o, 200. Juna, ṣé o mọ̀ wípé àwọn tó fẹ́ san 200,000 níbẹ̀rẹ̀ tó bá pẹ́ déèyàn ti ń ṣiṣẹ́ ní rúbẹ̀ yẹn, wọ́n máa máa increase owó èèyàn sí i. Mi ò believe Oh, èmi máa mama fẹ́ lá. what you máa pè wọ́n tèmi. Good afternoon, sir. Yes, ah. I saw Ọmọ, ká má parọ́, iṣẹ́ yìí máa make sense gan. Ó yẹ kó make sense You too, but you should not ṣe pé salary, náà Because I míì me by. máa kọ four hundred thousand naira salary. síbẹ̀. What dìgbà tó bá to kó tó gbọ́ pé thirty thousand naira ló fẹ́ máa sọ fún wọn. try no. náà ni. Lábẹ́ ṣe, a máa yẹ̀ wò ni. Kúlẹ̀ ọlọ́run lè gbà fún wa ó tẹ̀ ó ti sú mi ọlọ́run kò yí sí. ṣáàkìn wo èmi ò sọ pé mi ò ní tẹ̀lé ẹ lọ sí pátí tó ní ká lọ àmọ́ owó tó promise mi báwo ló ṣe fẹ́ fún mi. Ah, ọmọ ìyá àjò wo. àbó ti gbàgbé pé o ní kí n lọ yáwó lọ ra bàtà àtàṣọ ni. ọmọ ìyá àjò wo ọmọ ìyá àjò kí kí kí kí ẹ fi mi pè jọ kí ẹ fi mi kí ẹ fi mi pè sórí mo fi ẹsọ kàn gidi gan wà láìtàláì mo fi ẹsọ kàn bí mi dé ṣe fi ẹsọ kàn yóò dábì sọ fọ àgbẹ̀ rè fi ọkọ sọrùn kò mi lọsọ kó wa ìfọkàn rẹ balẹ̀ ó nǹkan jẹ sọ fọ lẹnu jọ bí ọjọ́ mẹ́ta yìí nímọ̀ irú ìjìrè ìjà àbí afẹ́fẹ́ rè fẹ́ kókówó kúrò nù. ó ah. dàgbẹ́ ó dàtán ó dà tẹ̀tẹ̀tẹ̀. Ah, ṣáàkì. àmùjẹ. Ah, ṣáàkì. àmùjẹ. kò sí ìgbà tí mo béèrè owó rí láwọ̀ ẹ̀ láyé yìí tí gbé òní òní òní náà ló máa ń sọ kúdẹ dùn mí fún ẹ o nígbà tó ò ṣiṣẹ́ báwo gan ló ṣe fẹ́ rówó. ọmọ ìyájọ wo nẹnu rẹ ọmọ ìyájọ wa èmi rò wé wé wé mọ̀ mi dájúdájú kó mọ̀ mi délédélé wàá mọ̀ sọ́fọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà lẹ̀ ọgbẹ́ sọ́fọ̀ orí owó owó lórí mi rí owó owó lórí mi mo jí lówùúrọ̀ mo bẹ̀lẹ̀ dá mi owó rògbò oníròwò èyí orí owó romi sórí orí lè jẹ́ sọ́fọ́ kí n jí lówùrọ̀ orí owó ń rà èmi kàn fẹ́ já ẹ̀tàn rà torí sọ́fọ́ mi fẹ́ jẹ́ kó máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kó la máa pàlàntà kó la máa tàlàbù sọ́fọ́ à ọkọ mi o àfẹ́sọ́nà mi o orí owó kó ń ṣiṣẹ́ o ó má rí owó o orí owó gangan ni gbé wa kí n ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ hundred nga mo ti rówó. èmi ti mọ̀ pé nǹkan tó máa san náà nìyẹn títí ẹ báyìí ló máa ń yí ẹ kò dẹ̀ sí wàhálà èmi ti ṣetán mo fẹ́ máa lọ tó rọ́jọ́ tí ń lọ. wà níbẹ̀ wà níbẹ̀ béèrè sọ̀fọ̀ mi lọ come of it béèrè sọ̀fọ̀ mi lọ mi kò come of it ẹ́ ọ̀rọ̀ rà àjọsọ níjẹta ò ti gbàgbé mi sọ fọ káàrí rá o ò má ṣe kiri ò má padà wà nálẹ̀ yìí. kí ni mo fẹ́ wá ṣe tí má padà wá. mo fẹ́ lọ wá ara mi ti kún náà. wo tẹ́lẹ̀ ẹ bá kú dà síbi kan ọkọ̀ ṣẹ̀dá. àwa ni ìgbẹ́jọ́ kíde kó máa sọ̀rọ̀ wa kára mi kò kí n dà síbọ̀ kan má sọ mi sọ fọ ni padà wà o mo sọ fọ ilẹ̀ rẹ̀ tútù ẹ̀ e ojú rẹ̀ kẹ́sì rọ̀ ẹ̀ e. ojú rẹ̀ rọ̀ ẹ̀ àmọ́ àròdá ojú ń ra o àmọ́ ẹni rẹ̀ máa pọ̀ o àbúyẹ̀ gbọ́. ó dáa mo ti gbọ́ máa padà wá. máa lálila jíjẹ kíkọ ní ẹ máa mú ẹ. ó ṣe àfúnmi lọ́wọ́ yẹn. ó di dandan o <laughs> àrè èsì gbẹrẹgbẹrẹ rẹ dúró. ọmọ iṣẹ́ gẹ́ẹ̀ tó kàn máa ń kó gold sọ́run lórí ig ta ti ń watch tipẹ́tipẹ́ yìí ó dáhùn pé ti two time ta máa brush ẹ̀ o. ok lédi oníjú ẹ̀rì yẹn tó máa ń pépé dem gang up and down lórí instagram yẹn. ó yẹ náà ìsíwèé rẹ̀ ó dáhùn pé a máa brush ẹ̀. ó jẹ́ ní tó máa gbé dání. of course at least. ó gbọ́dọ̀ lówó lọ́wọ́ tí o bá tiẹ̀ lówó lọ́wọ́ gan-an gold tó wà lọ́rùn àtọwọ́ yẹn ó ní nǹkan tó máa bá dé. àìsí ẹ̀ téèyàn bá pẹ́ gbogbo ẹ̀ pọ̀ á Hello. Uh-huh. Yes. Okay. Just follow the address and the poster. Thank you. Àwọn kọ́sítọ́mà wa kọ́ nìyẹn. Wọ́n ti ń pè wọlé lọ́lọ́kùn òjò kọ́ nìyẹn. Hmm, wọ́n ti lárí mọ́ nìyẹn. Ọlọ́run mi ò lè wait because àwọn client wa ti ń béèrè ẹran gan and bá a dẹ̀ ṣe rẹran deliver yẹn ó fẹ́ jẹ́ ká broke díẹ̀ yìí rán. ilẹ̀ ti fẹ́ gbẹ oh, ilẹ̀ ti gbọ́dọ̀ gbẹ oh, at least tí àwọn yẹn bá kóra wọn dé náà fún normally èyí tó bá ṣe normal nínú wọn tó gbé dání tó bá ti kó lẹ̀ kó máa bá tiẹ̀ lọ. ewé. èyí tó ṣàgídí tó rò pé bákanbákan ni ó dàgódò. àgọ́dọ̀ lọ́run straight. ó máa jẹ́ nìyẹn. that's it ó wu ọmọ eku kó ṣòro fọlọ́gìnì o ṣùgbọ́n ẹ̀rù ológìnì ń ba eku ni. jọ dìran kíkọ mi pẹ̀lú ológìnì àbí ayé ológìnì àbí ayé ẹ ó fẹ́ bọ́ mu ológìnì kí ìṣẹ̀lẹ̀ gangan. yóò bá ò yí ọ yóò bá ò yí ọ wàá mọ̀ gbọ́ wo àwọn tó yẹ olówó ń jọ kìnìún àná sórí pé bí ló ti sú wọn orí pé jà lẹ́jọ́ ń bára yín jà ní gbogbo àdúgbò bóun tèmi ò ṣe wá ní jámọ́ bẹ́ẹ̀ báyìí. wo odina dá yẹn padà dédé ọ̀rọ̀ rẹ̀ wà lẹ̀ sórí àwọn ràjọmjá yẹn alábòsíire pọ̀jù nínú wọn náà yé láti nọ́run alábòsíire dédé wọn wà sórí tọ̀dọ̀ rẹ̀ èlé ní sọ́rí sọ̀fọ̀ ìwọ dàdúró tọ̀dọ̀ rẹ̀ yàtọ̀ ìwọ dẹ̀ rè wo wà láìtàláì owó rẹ̀ máa ṣe kéré nìdẹ̀ kò ti ya mí ní owó ẹ̀ dídí náà èyí sì wà lánàá ọ̀dà gbójú níbẹ̀. ẹ ǹjẹ́ mi ò fi wá gbà ọ̀gbọ́ fọ tọ́lẹ̀ kó fi kẹnu rẹ kó fi kòkè ìgbà náà yìí tó gbà ọ̀gbọ́ o. torí sọ fọ tọ́lẹ̀ là tọ́lẹ̀ là ọmọ ti tẹ́lẹ̀ la ah, ah, ọmọ ti tẹ́lẹ̀ la. yé mọ́ máa kúrò rẹ dán. ilé e ṣeré o. Ah, eh, eh, ọ̀dà ó ti wá dàbà èlò lọ fẹ́ yaba yìí. o eh, ṣe torí ní máa kakuléètì dédé náà lọ síwájú lọ sẹ́yìn àti iwájú àtẹ̀yìn mo ní sọ fọ nọ́ọ̀tún àti lọ́sì é ju fifteen thousand lọ fifteen bay àmọ́ pé nàgbára fifteen bay má jẹ́ kí mi nìyẹn nara fún mi ní ẹgbẹ̀rún mẹ́wàá eré èkú màláyá nígboro. ebo fẹ́ rí torí gbogbo ní ìpamọ́ mi láyé àtọ̀run lábẹ́ pílò abẹ́ bẹ́ẹ̀dì ni gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ mi kò ju eight bay lọ eight thousand ìsìlẹ̀ kó gbogbo ẹ̀ lẹ́tàn bẹ́ẹ̀ ni èmi náà fi nǹkan dapò ìyá ọ̀sẹ̀ mú bè èmi náà wà fi one thousand dé àpò torí ìjọ tó ọ̀bà wa dáwó padà kémi náà mọ rí nǹkan fi ẹnu. Eh, dìran eh? o ti ṣe dáadáa mi bàbá kò wo ẹgbẹ̀rún méje màláwárì kù. kí ni tó ń sọ. ikó ẹgbẹ̀rún. ẹsẹ̀ mi ń kówó rìn ni. Ah, n tó ṣe ni pé tó bá ti dàárọ̀ la ọ wà bá mi lé ni o ó jì wá gan ni pàápàá tó bá tún ti wá pé tó bá ti ń dọwọ́ ọ̀sẹ̀ mi ó lè ti bá nǹkan mi lọ. àjíjẹ ọ̀dọ̀ rẹ èmi rò má kọ́kọ́ rí nágó márùn àbọ̀ kò ti dọ̀dọ̀ rẹ. kò sí wàhálà ẹ kọ bá mi lé ẹ kò ní bàjẹ́ mọ wàá jẹ ń tẹ o. Ah, ah. mọ fi bí sú mi o mọ fi bí sú mi bẹ́ẹ̀ ṣe mọ ń sọ rẹ o. Ah, àdìrán àìwọ yàtọ̀ ọmọ tí mò ń sọ o. má da àwọn ló alábùsùn má da àwọn yẹn lóhùn. kò burú má da àwọn lóhùn. nǹkan ti ọ àṣẹ <laughs> <laughs> ṣáàkín ṣáàkín. yèmí kìtù ṣẹlẹ̀ ṣáàkín. yèmí kìtù ṣẹlẹ̀. ẹ̀mí lórí ń pè é. ẹ̀mẹ́ta. kóun bá pọ̀ nìyàn ní olífurọ̀ dọ̀rọ̀ ẹ yẹ kó pa fún rẹ mọ̀ owó ìrófẹ̀ yaná rẹ̀ rẹ̀ náà kó máa fi ṣe o. ẹ jọ yé mi lẹsùn ìyàwó lẹsùn ọfẹ ìyanu owó. ẹ gbà mí. lẹsùn ọfẹ ìyanu owó ẹ nílé wa kí mi kí mi lẹsùn ọmọ kí n pẹ nẹsẹ o ẹ yé mi ẹ tuntun máa bẹ̀rẹ̀ ẹ tuntun máa bẹ̀rẹ̀ wọn ti fi etí lé ìgànnà kákàkiri láṣẹ yẹ òròfó. ìyẹn èmi olófòfó àbí èbùrú wómi gbogbo rẹ̀ ń sọ pàtàrí ń gbọ́ bó ṣe fọ o máa yẹn lówó o iye báyìí o seven thousand kan eight thousand kan gbogbo rẹ̀ rí ń gbọ́. jẹ́bi níyàwó níyàwó ẹgbẹ́ máa fẹ́ máa yàwó ẹ̀jẹ̀ kí n pè kọ́ ẹ̀kọ́ ayà ẹ̀ náwó. ẹ wò tí mi dànù ṣáàkì èmi náà ayé kí mi máa ṣe eré ayé mi sí náà yín o ìgbésẹ̀ wà nílẹ̀ ẹ mọ̀ bó ṣe máa sọ o tún ti dábàá ti yá mi rẹ̀ ṣáàkì. ààtò ẹ ti yí ọ̀gá òwúrọ̀ mm-hmm. ọ̀gá òwúrọ̀ mm-hmm. ẹnu mìíràn. ìwọ ní sọ́ọ́ máa gbà mí bí o bá ṣe bá mi o mọ̀ sọ fún i no pass my town ẹ mm-hmm. eh? o dẹ́ mọ̀ sọ fún ọmọ jẹ̀búrẹ́ mi wa confam jẹ̀búrẹ́ mi wa. you no pass your town you no pass your town why you come dey do like those Lagos boys wey dey do four one nine ah, ah. èmi sọ fún ẹ pé ten thousand ni màá gbà kó tó kí n tó gbé aṣọ lẹ̀ oko eight thousand five wa owó ni? ẹ ẹ ẹ ìṣọ èmi fúnra fúnra mi mo mọ sọ fún ọ owó yẹn ò ṣe kiri obìnrin tè ó kéré amukokore wà láàrin ẹni ṣọ̀fọ̀ kó o mọ wà láàrin ṣe kí n ra mú eight thousand five yẹn jọ ṣe kò bá mi gbà ojú mi rí o ojú mi rí tó o. whatever your eye like make him see wetin concern me ah. you no concern me shey i no tell you as the cloth be say the person wan carry am go abroad you come bring eight thousand five for for for wetin who does that ìṣọ dídọ̀rọ̀ sọ̀kalẹ̀ kalẹ̀ nàtàrọ̀ ọ̀ráìtì àti sọ́wọ́ dédé bó ṣe sọ́fọ́ sọ́ndọ̀sì àti sọ́ndọ̀sì o àti ẹ̀ sọ́ndọ̀sì o kò kórè wa níbẹ̀ sọ̀fọ́ sí kò ṣàánú mi ìṣàánú sórí bá ti táìmù bá má lọ kí n bá má gara bọ̀ jọ màá mú sọ̀fọ́ màá ṣe kiri màá balance diet rẹ̀ màá gara lọ ẹ balance diet. <laughs> No, not only balance diet. Ah na loss of ayo for say ah. you no see him face. jọ ìgbà mi gbà wá ìgbé aṣọ ìgbé aṣọ mi. aṣọ burúkú ló ń gbé omi gbọ ọmọ kàtá. usọ usọ ọfù tango container ọgìnì warehouse atọrọ mi nìyí ọfù tá Amẹ́ríkà. ẹnu mi ra kó bá mi. òun yálé onílé òfin ṣoge ó ń ya mọ́tò onímọ́tò fi ṣoge ó aṣọ aláṣọ. Mina, they come. They come, they come, they come. Stay here. Hmm, very good. So, ẹ wá fún interview, Abi. Yes, sir. Interview, you share? Yes, sir. Very good. I wish you success. Nítorí iṣẹ́ tó dáa ń ṣe ń bí. Even me the salary wey i dey collect manager mi ò gbà so you imagine kẹ́yìn tẹ́ fine bike wa ríṣẹ́ ó máa da gan so very good i wish you well now go this way okay, enter the reception like that thank you they will attend to you thank you go well. Eh? Yellow, yellow, yellow, ò kọ́ bí tówó máa gbà wọlé ayé ò kọ́ bí owó máa gbà wá owó owó owó ní gbẹmọdẹgbẹdẹ. rántí ọmọ ẹni òun ṣe o ò gbọ́mìíràn rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe gbogbo tètò láròwó gidi múrẹ́ ṣùgbọ́n ìyẹn fọ̀kẹ́ lọ ẹgbẹ́kẹ́lá màkẹ́gbẹ́kẹ́gbẹ́ ah, wòrà gbọ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ ẹ fọ ẹnòjú kòkòrò kó bá jẹ́ fọ ẹnòjú kòkòrò ni àti ìkẹgbẹkẹgbẹ ti pẹ́ àdúrà rí kádé máa fi ràn ná wò ó kọsẹ́ ìbá máa fi kólẹ̀ àfihàn ránṣẹ́ ò ti gbọ́n náà yìí kárí ọkọ mi. máa lọ o kárí o. ọmọ àpẹpẹ náà rẹ gẹ. òun rẹ yẹn. ọmọ náwó iná jà wọn rẹ mi rùmùrùmù èmi èjì ọ. ká ṣe jẹ́jẹ́ o. kárí o ó dàbọ̀. <laughs> wọ́n kú dúró bá mi ah, ah, ah, ṣáàkì e. ọkọ mi ọmọ ọlá ṣó ń fi tirẹ̀. kẹ́kọ̀ọ́ dàbí tọ́kẹ́ ń bínú wáyé gbégbèrè aṣọ. èmi lè nẹ́ ohun ìnà ẹ̀ ṣó ń ṣe é rà. wọ́n lè náṣọ yìí. èmi lè náṣọ aṣọ yẹn máa bọ́ náírà ọ̀gá tọ́gà mi ni. lòun ń wee òun. a ó pẹ́ iye rẹ̀ lè ń pòwé ń ṣàkíndé ìgbèrè aṣọ. gbàmí aṣọ mi rà àwọn yunifásitì rè ṣe graduation ibẹ̀ ń lọ. ṣé wọ́n yẹ aṣọ rẹ. aṣọ mi ra ìmúre náà owó rìn náà ń fi rà. gbẹ̀gbẹ̀rẹ̀ owó rò aṣọ wọ́n ní owó rò máa rò aṣọ wọ́n ẹni ṣẹ́kẹ́ náà bọ̀. yémi ẹ wò èmi ti lọ. ẹ burú ẹ má dẹ̀ pẹ́ o ò kárí la ẹ ọmọ ọlá aṣọ dúró náà rẹ̀ ṣó ń ṣe rẹ́gírẹ́gí. Mm. ìbàrẹ̀. Ah, ó máa ṣe kiri wẹ́ẹ̀dẹ̀ sí mẹ́dọ̀ wo tí mo fọ ifá òyìn ọ̀wárí yẹn o. kò ṣiṣẹ́ kì í ṣiṣẹ́ kò kàwé kì í kàwé o máa ná òun lọ́wọ́. Ah. iye ṣakin. ìbàrẹ̀. iye ṣakin. ìbàrẹ̀. ọmọ rẹ kàwé kàwé ó ṣiṣẹ́ ìṣùṣẹ́ ànàwònàwọ̀ ẹ̀fọ́ òyìn rẹ̀ mm. nẹ́rù rẹ̀ èmi èmi ṣiṣẹ́ lójú méjèèjì mi rò wó láàrú aṣọ òun wọ̀ yìí. Ah, èlò èlò rán ta. ó wọ̀wé ó ń lẹ́bọ̀ pé ń ṣe graduation ní kò ń lábọ̀ wọn fùwé ṣe graduation náà ní ṣe graduation fúnra rẹ̀ kí yẹn máa wọ̀ sọ mi máa ń tẹ̀rùn mọ́ tèmi máa ń tẹ̀rùn mọ́ ọ ọmọ rẹ̀ ṣàgbàfọ̀ omikaṣọ warulé worójó lè wé mú iye ṣakin. O ah, ti tó ìtara wáyà. Ah, kí n bá gbégbájú rẹ. mọ̀dá máa ná mi níta ṣé kò rọjò orí kí n gbé lágbá ẹ. ẹ tààrọ gbé sọsọ fún sọ. ẹ burú. iye ṣáàkì. eré. iye ṣáàkì. Hmm. wo mo ń sọ tèmi o Wo ń fọ́ ìfá àrọ́mọ rẹ̀ mu wáyé ìfá ìrọ̀rùn ni hmm. ìfá èèm ṣe wàhálà ni hmm. ṣé babaláwo rẹ̀ yàn rẹ̀ àbúrò rẹ̀ yàn rẹ̀ babaláwo iye ṣáàkì. Hey! Hey! ṣáàdẹ ti gun náà. n mò mm. fáyọ̀ fọ́kẹ́. Ah, oko wàálù jẹnu wàrẹ o ẹran Bísọ́lá <laughs> wàálù jẹnu wàrẹ o ẹran lumipare máa kébò sí èmi lè sọ ààrẹ ìyá ọmọ ẹ ra iye ṣẹ́gun iye ṣẹ́gun. Eko. Èmi mọ̀ sọ fún ọ, náà máa sọ fún wájú. Ẹ kàmá parí ní yẹn nìkan. Everybody say pay attention lórí ẹ̀yìn. Torí gbogbo tòkètìlẹ̀ yìí, ó bad. Ṣé o rí ẹni ńlá? Òun lè má ṣe èrò ńlá. Ìwọ náà wò, débi bí èrò ṣe pọ̀ níbẹ̀. Wàá tún mọ̀ sọ fún ọ, èmi gangan, ìmúra mi lẹ́sìn mẹ́kọ́ ọ̀rẹ́ mi sẹ́yìn àìmí gọ́gọ́ ló ń pè ní ẹlẹ́sẹ̀ e, e, e kiri ẹlẹ́ mú tán. sẹ́rí ẹni tó bá lòun ò rí yín lẹ́yìn ẹni ojú ẹ̀ fọ́. ọ̀ afọ́jú sọ ẹni èdúró ẹ̀ <laughs> ònìyàn rà èmi èmi sórí ibi ọ̀rọ̀ òde imam gara gan imam gara gan. ẹ ẹ máa tán yín ẹ gbìyànjú gan lé mi o kò ń ro nǹkan kan ni ẹ tún wá lọ azú pé kábíyèsí wà bẹ́ẹ̀ lé ni. bàbá ibì kan náà lè máa jọ jókòó sí because wọ́n ti notice yín already wọ́n ti fọ́ sára tán fún yín. sọ́ọ̀dì kẹ̀ o padà sẹ́yìn áfírímẹ́kọ o tún padà sẹ́yìn sórí ọba gan ṣáàjọ máa jókòó ẹ̀ èmi kàn fẹ́ máa sọ̀rọ̀ ọ̀hún ni òṣọ̀fọ̀ ọba rẹ̀ mi wà hmm. yé mi hmm. àwọn ọba mi wọ́n ṣe mistake hmm. ọba ṣáàkì lè jẹ́ kó máa pè mí. ẹ̀gbọ́n rẹ̀ ní ìgbéraga òun rẹ̀ ọba ṣáàkì. àti pé ìgbéraga ò dáa bọ ẹ ṣàmà ọba abúlé yín. ẹ sọ pé ẹ fẹ́ fa ṣíṣà asin. ẹgbẹ́ ah, ṣákì. Ah, ah, Túnjí. Eh, ọ̀dọ́ yín mo ti ń bọ̀. kí ṣẹlẹ̀ ṣé ìṣòro ọmọ ṣòfò ẹ̀ yá owó. èmi ọ̀yáwó mo ti ń wá yín kí látàárọ̀. Eh, ṣé mo bọ̀dá ṣẹ́gun tẹ́ mọ bá ṣiṣẹ́ ń gbà kan. ṣẹ́gun látẹ̀kọ́. ẹ ọ dà pé ẹsẹ̀ látẹ̀kọ́ ní ìsìn ni ah! iwájú talẹ̀ wọn mọ bá wọn o. ẹgbẹ́ ti pọ̀ gan ní ìsìn o wọ́n pọ̀ létí wọ́n kọ dání. ṣẹ́gun ṣẹ̀gẹ̀ ló ṣẹ́gun ṣẹ̀gẹ̀ ló o ti dèrè yẹn owó ti sọ̀kalẹ̀ jẹ́ ká lọ. ẹ jẹ́ lọ ṣẹlẹ̀ bá ṣẹ́gi tẹ̀lé yín ni. ó ti yà tó bá tó bá bá balẹ̀ àrùn ẹ ah ẹ eh, lóòótọ́ àmọ́ra rí tẹ́lẹ̀ o àmọ́ bá ṣe jọ wọn bíbá ẹ̀ tì àti di fámìlì kan náà ṣé bẹ́yìn ṣe wo owó bíbá ẹ̀ ṣé ó jọ office settings cause ẹ̀rù ń bà èmi o. kò tiẹ̀ yé mi náà o ṣùgbọ́n gbà mí téèyàn bá ń wá nǹkan téèyàn máa ń jẹ èèyàn máa ń dijú tán ni. Ah, ewé jẹ́ ká fọkàn balẹ̀ àti lè security màá yẹn ti fi wá lọ́kàn balẹ̀ pé iléeṣẹ́ yìí iléeṣẹ́ gidi ni. Eh, ẹ̀rù ń bè mí o kó má jẹ́ pa ti bọ́ sọ́wọ́ alágbèdá. ọwọ́ alágbèdá kọlẹ̀ kó sí. Ah, eh, eh, ọwọ́ alágbèdá. sọ̀rọ̀ tí kú bá ń sọ̀rọ̀ àrùn máa gbé mi. why you screaming why are you screaming kí lẹ̀ ń pariwo fún ẹ̀ kan pariwo for nothing because kò sẹ́ni tó fẹ́ rescue mi bí tẹ́ wà yìí àti pé bàbá yẹn pariwo tó bí wọ́n ṣe hey listen hey ṣé ẹ̀ ń gbọ́ mi ń sìn ibi tí a wà yìí ni wọ́n ń pè ní no man's land ọmọ kú ìyá ọgbọ́n lé ibi tí a wà yìí ló ń pè bẹ́ẹ̀ so now ẹ cooperate ó yẹ dìde kẹ́ máa match lọ sínú bẹ́ẹ̀ kọ̀ọ̀kan one by one stand up go like this one two three four béèyàn fodindin ilé báyìí kó fi kówó sí kó sọ ọ́nà ẹ̀ pé kó máa ná kò sí ní ọ̀tá gbẹ̀yìn. ṣebí èkúrọ́ ló wára báwo ni ọmọ ẹran ṣe wádìí gbà rẹ̀ àdùnní ṣebí ìwọ ló ń wọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ni. <laughs> ó yá gbé kókó ọwọ́ yẹn sílẹ̀ ṣí kókó yẹn nísìn mo fẹ́ kó fọwọ́ ṣiṣẹ́ kó fi ẹsẹ̀ yìí dànù ó yẹ yìí dànù. gìrìgìrì ó di inú ọjà òwúrọ̀ níbo ni kọ̀nsẹ́ẹ̀tì wá o. sinimá yìí ni kẹ́ẹ̀wò kẹ́gbà Alam Films Nigeria Limited ló gbé e jáde ó ti wà lórí YouTube Yorùbá TV ilẹ̀ ó ti rí wò sinmi má ti tún yìí kọsẹ̀. ayébáyé ìyá bọ́ọ̀dù ń dùn wọn lọ́wọ́ fẹlifẹli. wọ́n pa wọn láṣọ dà wọ́n ní ògiri lọ sínú ọjà òwúrọ̀. kí ló dé tí wọ́n ń fọwọ́ ṣiṣẹ́ fẹsẹ̀ yìí dànù tí wọ́n ń to kòròkòtò dó kòròkòtò. from pillar to post fry pan to fire. ẹ bọra wo ló ń ṣàkóso ayé àwọn èèyàn wọ̀nyí kí ló dé tí nǹkan le tó bẹ́ẹ̀. ìkọsẹ̀ ni o sinima ti tún ìkọsẹ̀ from the stable of ọba film productions it's a blockbuster written and produced by boluwaja demo ọba packaged and directed by honourable akọ́láwọlé ògùnyọmí k1 star mastering péjú ògúnmọ́lá fisayo abẹ́bí peter ìjàgbẹ̀mí bolúwàjì àdèmọ̀ fatai odò mustapha sọlágbàdé fausat balógun madam sajẹ bídèmí kò sànkọ sulaimon gida kọ́ládé oyèwándé islander àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá àpàkọ́lé ẹ̀ ní ìkọsẹ̀ subtitled in english ó ti jáde báyìí from the stable of alabs film nigeria limited movie city ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos ó tún wà ní damsat films nigeria limited láàrẹ̀ nàbọ̀ládé oṣòdì telephone zero eight zero two seven four six nine nine four two wọ́n ti ń wò lórí youtube báyìí yorùbá wood tv lẹ́wọ́ ti rí wò àwọn sinimá lámẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún bọ̀ lọ́nà rẹ̀ o stumble by mayowadun tóye strange love by Mayo mayowadun tóye gúdúgbì ọ̀rọ̀ by honourable akọ́ládé ògúnyọmí k1 àtẹlẹ́ ìtàpàkọ́lé ẹ̀ní alájọ ẹ̀mí by bolúwájú adébọ̀ sinimá titun ìkọ̀sẹ̀ lélẹ́yìí o iṣẹ́ baba iṣẹ́ ni àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀. sọ́rí ìbákọ́ wọ́n ní ọwọ́ àjẹ sàrà ọlọ́jọ́ wọ́n èèpo wọn ní okú wà ní àbẹ̀rẹ̀. balẹ̀lẹ̀ balẹ̀ bọ̀lẹ̀bọ̀ náà rí wàrú àjìnlógún wíjì dàjọ náà òkè ìwò dólógì dúdúró kó ní kẹ́ra kó ọmọ lè sọ dẹ. ẹni àbáfẹ̀yìntì tó fi gbogbo ara sẹ̀kú. àníọ́ ara ayé ni àbẹ̀rẹ̀ ọ̀run. kò sáré ìsẹ̀kọ̀ ayé kankan lọ́dọ̀ rẹ̀. pápá ìbàbá ló wọ́n sọ̀rọ̀ pé dá irọ́ nìyí ìgbèrè yín tí ọ̀fà mọ̀tẹ́kùn ló dìtà ọ̀tá yà tó wá kẹ́tọ́ kò wọ́n alátakò sọ. tó bá ṣe pé igi àgbálùmọ̀ nìkan ní bẹ́nu gbọ́ yìí. ni ìwọ lọ sí ẹ̀dúrà ọ̀gbọ́n àti èmi náà lára. ọ̀daràn ìṣàyẹ̀ fi ọ̀ ọ́ ti rẹ̀ ọ̀hà. ọ̀sẹ̀ ìdúrà. èmi ni ó ní ọmọ ọ̀sẹ̀ ìdúrà. of my world. Take it easy if I call on you. I'ma show my down if I build the house. I'ma ah. oh. show my body if I buy him out. Show my body love, all I want is baby, baby. Go buy me, love, all I want is baby, baby. Go buy me, love, all I'm saying is baby. Come on, body love. Excuse me, young lady. She do a lot of I know no get Bugatti Your boyfriend no fit Bugatti You know my ah. face, you know my face, Tell me no more concern, love me go Me go The one side the wind to raise you Sexy lady come my way. I've been looking, I've been searching all the way Okay, okay, okay This life is easy Baby take it ah. easy Ilé ayé olè She know all about me. I know beg Bugatti. Your boyfriend no feel Bugatti. You know look face, you know watch face. Tell me no matter so need go, need go. Oh, serious now. Oh yeah. Oh yeah. I've been looking, oh, I've been searching oh, all the way. Oh yeah. Oh, This life is easy, baby take it easy Ilé ayé olè, I'm a baller, I'm a spender all the way All the way, all the way All the way, all I'm way, you do that me say Say it easy, baby run my world oh Take it easy, why are you? Can you imagine? Shocking Lily. èmi rè o. o surprise mi gan. ah so ijó tó máa ń jó ń gbà yẹn. ẹ eh. o yìí ń jó náà. mo sì ń jó ẹ tó bá wá ṣe ìjò ohun tó yà mí lẹ́nu bẹ̀ ni pé báwo lo ṣe mọ àwọn latest dance tó ah, wà níta. Ah, ẹ ẹ màá gbọ́ mọ̀dà ṣẹ́gun ìjó tó current gangan ló ń jó yìí. ẹ màá gbọ́ mọ̀dà ṣẹ́gun ẹ wo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ nọ̀wọ̀nọ̀wọ̀ èmi gangan ni wọ́n ń pè ní street nítorí lọ́wọ́ street òun gbọ́gbọ́n rè jẹ́ ìgboro ìgboro mo ti wà níbẹ̀. street tó ń sọ yẹn ìwọ ni báyìí. èmi rèé kí ni. ẹ ah! ṣe wà yẹn ọba twenties ni ẹ ẹ èmi gbọ́gbọ́n rè sẹ́yìn dédé ìjó rìn ara kí kí kí n palẹ̀ mọ́ rú ẹ̀. Eh. Ah, ah. ẹ ṣe yìí sọ kí o sọ́ọ́dì kí ohun rẹ̀ jẹ́ kí mọ̀ṣọ́fọ́ ìjó rẹ̀ lọ́nàwọ́nàwọ́ òun gọ́gọ́ rè. orí fóònù tiẹ̀ ló ti máa ń rí. bẹ́ẹ̀ni òun ó ń lọ sukù náà yìí ni ẹ ń lọ sukù. Eh, yes sir student lèmi bí bá. oh that's good eh. that's good how are you. i'm fine sir. ẹ eh, tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń jójó yẹn ó yẹ kí ẹ̀yin kẹ́ ẹ̀ lè máa rìkọ́ọ̀dù àwọn jó yẹn ijó yẹn make sense gan. yes sir ìbọn ṣẹ́gun mo máa ń gbé wọn débẹ̀ o but ṣẹ́ri ẹ bàbá yìí ò já <laughs> ọlọ́run mo máa ń sọ fún wọn ọ̀n dá mi já mo máa ń sọ fún wọn sọ fún pé àwọn jó yẹn tẹ́ bá ti record ẹ máa post ẹ sórí social media. mo ti sọ àbí ṣé mi ò sọ fún yín. o wa mi gbé bí bẹ́ẹ̀ ẹ bó kàn jáde bẹ́ẹ̀. o wa láìkẹ́. o máa ń sọ mi àmọ́ ja ja jàrò mi sọ èjì mi tó sọ fún ọ fóònù ra ràmá fi record ràmá fi post èjì mi ok ìyẹn ò ṣe problem eh. but mo rí i pé o tí èrè lè understand nǹkan tí mò ń sọ dáadáa ṣé wọn káwọn tó bá kéré sí yàn gbà mí ọ̀rọ̀ wọn lè má wọ̀yàn létí ọmọ tó ṣẹlẹ̀ eh, ijó tó jó yẹn mi <laughs> ó rí bákan lára mi ọlọ́ọ̀ ó mọ nǹkan tó ṣe o ṣé ó kàn lè jó díẹ̀ sí ah. kí n kàn rékọ́ọ̀dù ẹ kí n lè jọ ẹ̀mí lè tí n bá fẹ́ post ẹ. Ah, ẹ̀wọ̀n àgbo bọ́dà yẹgú bọ́dà yẹgú ijó rè èmi rè àwa méjèèjì ọmọ yàrá wa wà ṣáàjọ ọmọ ṣáàjọ fún kájọ di kwen play orin kwen play orin kim ribiti màjò èmi gbọgbọrọ gbé ní àdíjọ ṣe bí ọba òwúrẹ wà nù ayé ọlábì. wo wo wo àwọn èèyàn lóye wo wà lókè yẹn tó bá wá ń jó sìn láì rí lu kí ló máa pè é. wọ́n máa sọ fọ wèrè ló. nínú wọn ni pé ń wèrè bọ́ jẹ́ kémi play. <laughs> ẹ wọn á dájú tó ráwa kérésì kérésì wọn. ẹ jẹ́ kán dájú sá. <laughs> ajé wálé ni. ó wá ó wá ó wá. Ah, ìwọ̀n ti fọmọ ya sàmọ́dì ní chẹ́ńjì rẹ̀. Ah, ah, ọmọ ya a kò kó yẹn wá kó yẹn wá ó dà yà mí. mi ò yá ẹ ṣákin o ò ní ojútì kankan. mi nà ojútì bí ti bá wo. má bì mí jẹ́ ń ṣàlàyé fún ẹ láti ọjọ́ tí aláyé ti dáyé ọkùnrin lèmi mọ̀ tó máa ń lọ ṣiṣẹ́ wá fóbìnrin àmọ́ ní títí ẹ èmi ẹ kò máa ṣiṣẹ́ ìwà máa tẹ́wọ́ gbowó ni ah, olúwẹ̀ òkúkú mọ̀ bóyá ológun folúwẹ̀ ẹ ni. Ah! èmi oògùn yéé gbà ẹ dìran dìran wà níbi wà níbi wà níbi jọ wà bọ̀ wà bọ̀ wà bọ̀ èmi náà yé mi oògùn jọ dìran hmm? láti ìgbàrò ti mọ mi cream dislike cream yẹn ti jù sọfọ mo yẹn ti jù náà yé mi. kéèyàn máa sọ pé òun fẹ́ sóògùn àbí kó sóògùn torí mo rántí pé ẹni tí ó ṣe oògùn tí ọba sọ ní tọ́wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ̀ọ̀kan gbọ́ lásán wọ́n pé pa ni. ṣògbọ́ wo ọmọ ìyá jòwó ìfẹ́ rẹ̀ rìn náà ìfẹ́ ra méjèèjì rà àjọṣe kiri rà àjọ fọ́ra ẹni màá tó wá sọ fọ́ọ̀mù láwọn ilé aláàjò àbí oníṣègùn sọ fọ́ kí n máa ṣògùn sẹ́ ó dá padà wo dédé owó ròmùdá sí omi náà látijọ́ yìí àjọ ròmùdá o ọjọ́ rò máa o òde tán. àjọ kí ni àjọ tí ò nírètí pé máa kó. dá padà onírètí nítorí sọfọ ọ̀rọ̀ nígbà ẹ sọ láìpẹ́ sọfọ ifá mi orí owó rankan ó ti dé tán a sì kóró má kó owó yẹn òtún súnmọ́ bẹ́ẹ̀ ó dà máa yá ẹ. yá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni yẹn àbí díran. ìwà ní kó gbogbo ẹ̀ ẹ eh. tán o ó fún mi wàásù yìí. Eh, ó yá wọ́ọ̀dì yẹn mu ọ̀rọ̀ gọ́gọ́rọ́ àmúṣọ́ rẹ̀ ṣé o rí èmi wọ́n sọ fún náìpẹ́ náà jìnnà ṣé o rí dédé àjọrò dá náìpẹ́ náà jìnnà dédé rẹ̀ ló máa kó. ó ṣàkó fún mi. ọkọ rẹ balẹ̀ àbí dìran mú kúrọ gidi. káàmá. ọgbà píkà pọkẹ ó pọ pa. ọgbà píkà. ìṣòwò ń bọ̀ wí. orí wọn ló burú. adáadáa ó ṣe. wọ́n sì àgbẹ̀rùn pípọ́n sórí olórí ibu. ọ̀n pariwo àgbà píkà àbíkọ́ ni wọ́n ń pè. ìwọ ni bí wọ́n ṣe dojú kọ. Ṣákì ó kú lè jẹ́ wo náà. kẹ́ẹ̀kọ́ tẹ́ wàá jẹ́ mi gan ṣé wọn ọmọ sọ fún aya mi nẹ́gbẹ̀ẹ́ mi dán ni. Ah, àbí o mọ̀ pé ìwọ náà rẹwà lọ́kùnrin. ẹ kárí ká ẹ kí n bọ̀ wá rẹwà náà ọkùnrin ọmọ ya ju orin ọkàn orin mama <laughs> hmm, tẹ̀lé. káwá lójú kan yẹn náà. ìwọ nìkan ra mi lè wojú mi rẹ jọ àwọn àmì wọ́n hàì. <laughs> ẹ ẹ ṣé kí èmi náà kí n ká lọ. ìsọ yé mi sọ fún ọdẹ dàlẹ. twenty million mo ti fẹ́ kó báyìí torí ọlọ́run ọlọ́run má jẹ́ kí n sọmọnù láyé mi rí màmá jẹ́ sọmọnù. Ah! àǹtí mi ṣé lórí ọ̀rọ̀ twenty million yìí náà. <gasps> lórí twenty million yìí ni o mo láti fẹ́ kó twenty million twenty million ló dé ìṣe ìṣe ọ̀fẹ́. twenty million ni mo dẹ̀ ní kí bàbá ìkan negotiate pẹ̀lú wọn ó lóun ò lè negotiate kankan kan tó kàn ká gidi borí ni ibo mo ti wá fẹ́ kó twenty million ọmọ mélòó ni mo bí àwọn tó dẹ̀ bá wa fà á sí báyìí two days ló kù lẹ́yìn tó fi wá kú two days báyìí kí ló fẹ́ ṣe sí i bí mo ṣe bọ́ọ̀hún sọ̀rọ̀ bóyá wọ́n ṣì lè gbà. kágídí mo rí. ọmọ tèmi ò ní kú ikú kíkú kan ní kò ṣe yíyẹ mo ti sọ fún ẹ mo ní kó fọkàn ẹ balẹ̀ àbí kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin náà báwo ni èèyàn ṣe máa ní òun ṣáàjì mi fún twenty million naira fún ransom tí ó dẹ̀ máa sọ pé kí n má sọ fún ọlọ́pàá kémi náà dẹ̀ máa wòran kí n má sọ fún ọlọ́pàá ṣé bẹ́ẹ̀ ni mo mo mo kú ni àbí mi ò mọ nǹkan tí mò ń ṣe pẹ̀lú gbogbo level mi nínú ìlú wo ọ̀dọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ mi DPO ni mo ti ń bọ̀ mo dẹ̀ ti sọ fún dẹ̀ ní kò sí problem pé ọjọ́ tí wọ́n dá yẹn tó bá ti pé òun pẹ̀ láwọn squad wọn àtẹ̀mí lájọ máa gbowó yẹn lọ. ìyẹn náà máa dúró de ìyẹn náà máa dúró de àwọn ọlọ́pàá tí wọ́n lágbẹ́kẹ̀lé kankan ọlọ́pàá la máa tẹ̀lé a máa tẹ̀lé ẹnu ọlọ́pàá ṣé ṣé ò sí ń bíbá ìfún àbí mo ní ah, pé kókó máa wáṣẹ́ ìwọ̀n káàkiri. ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ sọ́mọ́nú láyé mi. owó woman ẹ̀yìn ẹ̀yìn ti ṣe wàhálà lọ látàárọ̀ wá fún mi ní nǹkan tí màá jẹ o. dáná lẹ́mu. ìmọ̀ tó máa ṣàwọn obìnrin wọ́n dẹ̀ máa máa yé máa mú ìyẹn lé kókó kí ló wà mẹ́ yọmọ òwò òun pariwo máa kó máa kú lọ́gùn pa. orí mi máa ṣọ́ mi o máa jẹ́ ràrìn fẹsẹ̀ sí i lájà tẹ́bí bá ń paná kí má ṣe rí lọ́jọ́ náà lájà tẹ́bí bá ń paná kí má ṣe rí lọ́jọ́ náà. ọ̀rẹ́ mi ni ìtọ́fíì ló lọ fún láàfin rí mọ́ kí ló ṣẹlẹ̀ ah! mo mọ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ẹjọ́ ah! ń wáṣẹ́ ni ẹjọ́ ń wáṣẹ́ lọ́jọ́ kí náà tó fi tipa rí mọ́ Sarah. Ah! Eh! Ah! Ah! Ah! ah! pọ́ǹsì ọ̀nà dọ̀hún aṣẹ ni ó gbà tí mo sọ wípé gbòó ṣe gbogbo èèyàn ló lóṣó ó lè jẹ́ kó ràn ní fẹsẹ̀ sí mi ṣe bóun náà sọ pé wọ́n dọ̀hún aṣẹ lọ́jọ́ kìíní àná yìí gbogbo alámọ̀ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí. Ah, ah. ìwà ìbàjẹ́ eh? ni wọ́n fi yàgàn ok ó dàbí pé o ìgbà wo lè mí mọ̀ tí o máa dé látàbújá ṣé o mọ̀ pé mo ti wà ní dilemma ẹ̀ nà ó jọ ń torí ọlọ́run òkè o ṣe báyìí bóyá kó kú kó rán àwọn èèyàn kan láti ẹ̀ eh, station ẹ kí wọ́n dẹ̀ tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ okay you are in the middle of something ṣé wàá pè mí padà o ṣe o ṣe. ẹ ká sọ dáàdì ẹ ká sọ mọ́ mi. ṣèyí ló ṣẹlẹ̀ sọ́rọ́. ṣèyí ló mi ẹ wá fún ẹ̀kọ́ wọn nílé ìsọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ́n kábọ̀ bọ́ sí ibò calm down calm down má sùn fún mi sùn tí n bá gbọ́ ẹ dáadáa orí ẹ̀ dead body sarah bẹ́ẹ̀ni sà ìyẹn sarah ọmọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ ti wá yọ̀ wọn lára bẹ́ẹ̀ni ó ti yọ̀ kọ́ lára yóò fẹ́. bí wọn ò ní sinmi. <laughs> ṣáàkì ọmọ aláàánú àwọn ọmọ kan wà látìgbà tí wọ́n ti bí wọn ó ní wọ́n ti bí àánú mọ́ wọn òun ah, ah. náà ti bí oríire mọ́ wọn ah, kò sí bó ṣe lè wò kó rí irú àwọn ọmọ yẹn kí wọ́n ta yẹ̀pẹ̀ kódà kí wọ́n mi ò mọ tí wọ́n lè tà láyé yìí wọ́n máa tàgẹ́gbẹ́ wọn lọ. àánú wà nínú ayé àánú wà lára ẹ̀gbọ́n. bọ́dà ṣẹ́gun gan ni o. bọ́dà ṣẹ́gun ọ̀rọ̀ ọ̀run ẹ̀sọ́ yẹn ẹ jẹ́ kí n bu yẹn dé bẹ́ẹ̀ pátápátá tí ẹ bá sọ fún ọ láti kékeré láti bẹ̀rẹ̀ ayé mi mhm. láwọn yé mi tó ti bá mi wọ́n máa ń tẹ̀ mọ́ mi ní ti sọ fún ọ ọmọ ológun mi wà. Hmm. wọn ọmọ aláàánú sọ àánú rè nára mi hmm. kódà kódà ọmọ àmì sọ mi sọ fọ ifá ọlà rè mú wáyé. Hmm. wọn ifá mi rè jẹ́ rọ̀fọ́ nǹkan fẹ́ máa gbé rágànú jọ àwọn rẹ̀ mi rọ̀fọ́ kí má ṣiṣẹ́ rárá má jẹun. wọn ní fa ọlà ló mú wáyé. bẹ́ẹ̀ni. gbogbo àwọn nǹkan tí mò ń rí náà mo ti ń wò pé pẹ̀lú orí tó gbé wáyé tó bá ta ìdérí ọtí wàá tàjẹ́ ní ta mọ́tò lọ. Ah, ah. bẹ́ẹ̀ni wo bó ṣe wà ó ti di star o. ẹ the other time tí mo wá síbi tó ń jó tí mo kàn record ẹ mo post video yẹn tó o bá mọ adúrú àwọn èèyàn tí wọ́n ti rí tó o bá mọ iye àwọn èèyàn tí wọ́n ti wò ó ah, ah. lẹ́kọ̀ọ́ lásán báyìí ó kéré jù forty percent ilé ní èkó ó dá mi lójú pé fídíò ijó tó jó yẹn ó máa wà lọ́wọ́ wọn nulẹ̀ wọn. Ah, mo ti di tẹlifíṣàn rẹ yẹn o àwọn ẹ̀gbọ́n wọn mo ti di ológo. mi gan ó yà mí lẹ́nu sá. yín ni bẹ́ẹ̀ kéré nú ayé mi dẹ̀ kéré o. ẹ ti pọ̀ létí àwọn èèyàn. yes sir ó máa ti wọ bóyá bíi one million views nìyẹn. one million kẹ̀ ṣé bí wọn náà mọ̀ ń pa ẹ̀ àbí ó lè yẹ̀wò fún rẹ̀ kó tó di pé mi débi láàárọ̀ yìí ó ti wọ one point one. wow mad mad mad. ògo rèé o yìí ní pé ẹ kéré mọ́nú ayé. ní kéré o. ohun tó wá ṣẹlẹ̀ ni pé mo ti fẹ́ bẹ́ẹ̀ open Instagram gan nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ pé ohun tó fi lè mú tó fi trend tó yìí láàárín àsìkò tí mo fi post fídíò ẹ tó fi trend tó yẹn ah, ah, ó yẹ kó tẹ́ńpẹ́lẹ́ mọ́rù nǹkan bẹ́ẹ̀ ah. bọ́ mo á wò pé distance yẹn ti jìnnà jù hmm. kò ní easy púpọ̀ fáwọn abéjèèjì láti máa bẹ handle Instagram page yẹn ẹ̀kọ̀ọ̀kan lèmi ń wá síbí hmm, so báwo ẹ kò jìnnà síbí. ó dẹ̀ jìnnà síbí so mi ní fẹ́ kó mú léré rárá sórí hmm. nǹkan tó ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn comedians ta ní lórí social media lẹ́nìí wọn ò ṣètò nǹkan tó ń ṣe yẹn kọ́ńtẹ̀ fi make owó gan-an àìmọye irú wọn tó jẹ́ pé wọ́n mọ bó ṣe máa operate everything wọ́n mọ bó ṣe máa wọlé lórí YouTube wọ́n mọ bó ṣe máa monetize wọ́n mọ bó ṣe máa yẹ̀wò lórí fóònù wọn tẹ́lómi bá jókòó tiẹ̀ báyìí ó máa fi hàn ẹ́ app tuntun máa máa fi wò lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wà káàkiri bẹ́ẹ̀ so nípa ìdí èyí máa fẹ́ kó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ gẹ̀ẹ́tì bó ṣe máa jẹ́ kí wọ́n open Instagram fún ẹ tí wàá lè máa fi upload ẹ̀. èmi lè bá wọn sí i the only problem kan ni phone fóònù tó wà lọ́wọ́ torchlight fóònù ni kò kí n ṣe multimedia phones yẹn. wow àwọn torchlight phone ni kò dẹ̀ ní application kan lórí. òótọ́ ni òótọ́ ni òótọ́ ni. but ẹ tá a bá rí ẹni fóònù tó applications Bye bye bye. mo lè bá wọn ṣí i mo pa ẹ. you are right you are right you are right ah kí la fẹ́ ṣe yẹn o mo dẹ̀ mú fóònù kan wá fún Fúnkẹ́ nítorí ó ti sọ fún mi pé òun ò ní the other time mo dẹ̀ ní tí n bá máa padà wá sí ìlú ń bì ni lè fún ní fóònù yẹn ah. ok jẹ́ kí n nítorí mo fẹ́ really help career ẹ̀. ohun tí mò ń ṣe fún ẹ̀ ń sìn ó ò lè mọ́ mo tó bá máa fi tó gbà kan ṣá mi ò kí ṣọlọ́run o mo mọ̀ kí wàá yín mi torí màá fún ẹ ní fóònù yẹn ń sìn kẹ́ ẹ lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ah, ah, ah, ẹ gbà mí o ṣáàkì má tuntun lórí ire àánú má tuntun wá mí rí kẹ ìwọ fún mi ògo àánú. afet máa ṣe iṣẹ́ tèmi nìyẹn màá dùn ẹ màá dùn ẹ. ẹ ṣe wo dúpẹ́ bọ́dà ṣẹ́gun bọ́dà ṣẹ́gun bọ́dà ṣẹ́gun. ẹ ṣe láti ilẹ̀ náà èmi ti mọ̀ pé bọ́dà ṣàkíntàn wo yìí ọmọ ológo ni wọ́n ìdí nù tẹ́mi fi ń tẹ̀lé wọn káàkiri torí ẹyẹ tèmi kì í bà lórí igi tí ọba lè so ṣùgbọ́n àmọ̀ràn tí mo fẹ́ kẹ́ ẹ gbà wọ́n nísinsìnyí ni pé tí wọ́n bá ti débi tí wọ́n lọ máa dẹ nílá kọ́ lọ́ mọ̀jẹ̀ kí wọ́n jọra wọn lójú o kí wọ́n mẹ́wù gbéraga o kí wọ́n sì máa gbàgbé àwa náà tá à ń tẹ̀lé wọn kì í gbà tí ò sí nǹkan. bẹ́ẹ̀ ṣó o ní gbéraga báyìí. irọ́ ohun ìgbéraga báyìí o ṣùgbọ́n tí wọ́n bá débẹ̀ tán wọ́n lè wá wọ agbádá gbéraga. ẹ ò tóun ò bá ti wá ní ìgbéraga báyìí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn káàkiri yẹn náà ẹ má ṣọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀. Hmm. bẹ́ẹ̀ ni ẹ̀yin lè ràn lọ́wọ́ Hmm. ẹ̀yin lẹ máa ràn wọ́n lọ́wọ́ hmm. láti jẹ́ kí ògo yẹn pẹ́ títí ẹ̀yin náà lẹ́dẹ̀ lè ṣe tógo yẹn máa fi wálẹ̀ hmm. torí gbà yẹn lẹ máa ń sọ pé odò tó bá tó gbé ẹni kún kò yẹ kó gbé ni lọ ẹ ti plan lẹ fún wọn ẹ má plan ah! lẹ fún bọ́dà ṣẹ́gun òpin ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ wọn wọ ọ̀rọ̀ àṣeyàlú. ṣé mo lè bá wọn fi tiktok gbalẹ́gbẹ̀ẹ́ kó lè. anything tó bá lè open fún láti jẹ́ kí ògo yẹn bu ọmọ àánú ni sẹ́ẹ̀ ah! àánú wà rìn káàkiri bẹ́ẹ̀ ni dúpẹ́ ah! please come wo tí mọ́mí bá ti pẹ́ kí wọ́n tó dé èmi á máa lọ o tó bá ní nọ́mbà mi tó lè pè wọ́n sórí ẹ̀ pé wọ́n kò jẹ́ kọ́mọ̀ pé mi ti ń lọ mo ti ń pẹ́ already. mo mọ̀ pé yìn wọn ló máa wà bá ń gbé báàgì to wà nínú mọ́tò yẹn jẹ́ kí n fún òun ní fún un. ẹ̀dá ṣẹ́gun ṣẹ́gun ṣẹ̀gẹ̀ ló. Ah, ah, ah. sọ́ọ̀dìkì sọ́ọ̀dìkì yọ àwọn àgbàlagbà rè lọ kí wọ́n bọ́ ọkàn sọ́fọ̀ ìgbà ìpọ́njú òun ròyìn máa mú ọ̀rẹ́ ìyẹn ọ̀rẹ́ rẹ̀ bá jẹ́ ọ̀rẹ́ àtàtà o no torí sọ fún má ṣí Instagram mi náà owó kí n la mú owó wa jọ kí ẹ máa fi owó pípẹ́ ẹ̀. Ah, ah. ó dùn mí pé ẹ understand ṣe rí èèyàn lè mú fóònù lọ́wọ́ báyìí kí gbogbo àwọn applications tó wà lórí fóònù yẹn kó dẹ̀ má function bó ṣe wà yìí a gbọ́dọ̀ lo data sórí fóònù yìí kálíbà aráyè access internet ìgbàlẹ̀ ṣe máa wá download instagram sórí fóònù yìí ìgbàlẹ̀ ṣe máa wá ṣẹ̀ṣẹ̀ bá yín register àìṣẹ̀ wá gbogbo profile yẹn àìṣẹ̀ wá set ẹ̀ ọ̀kẹ́ tó lè lò náà ẹ ní di data. sọdíkì ẹ lórí kim lamuwanai oní data. ẹ wẹ ó póríṣiríṣi olóṣù kan wà oní two weeks wà in fact ọlọ́jọ́ kan gan wà but for now tẹ̀ sí news gram sótìyẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta twenty three k ẹgbẹ̀rún mẹ́ta. ẹ ẹ ṣe ló ní three k yẹn máa da in fact subsequently ngbà mi tó bá. sórí ó lè di ọjọ́ iwájú o kí n la bìsàbìsà lórí gírámù àbí pé ti pè àmọ́ nọwọ́dọ́wọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọkàn rè náà mi. kí leléyìí. ó yẹ ìmúnẹ́rè one thousand. eléyìí ah ah ah ẹ eh, ẹ. Eh. Ah, but kò ń ṣe lè tẹ máa máa kànlẹ̀kùn mi pé kí níyàn ò lòdù mọ́ o wọ́n ké yìí ó kéré o ó kàn jẹ́ pé òun náà sì lè bẹ̀rẹ̀ at <laughs> least for the meantime um, okay so orúkọ ò lè fẹ́ lò báyìí ah! ẹ Eh unlock phone yìí. Oruko. o Oruko. Oruko. Oruko. orúkọ ah Eh. agbábíkà ẹ náà dáa tó ń sọ fọ láti gbàrò tí sọ ọ̀rọ̀ agbábíkà ẹ mi orí mi ti wá interested mo like agba pika ó hmm. wù mí. orúkọ yẹn perfect because presently gan sin kò sẹ́ńbọ̀dì tó ń jágbà pika ní Instagram tó bá jẹ́ pé nìkan ti ń jó orúkọ yẹn ni a fẹ́ máa lo official agba pika fún yín hmm. àbí àgbà pika underscore kìíní kan bọ́ǹsì tẹ́nibọ̀dì ò jẹ́ ẹ̀yin lẹni trademark yẹn. èmi lè <laughs> ah, ah. ní ẹ. ẹ̀yin lẹni. ìyá. Ah, kàn jẹ́ pé tó bá jẹ́ pé ọlọ́run lọ ṣe yín lẹ́dàá kan tó lówó lọ́wọ́ ni tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ́ lówó lọ́wọ́ ó máa fit yín gan torí orúkọ àgbà píkà yẹn orúkọ ńlá ni àwọn àgbà wo ló máa ń jẹ́ bẹ́ẹ̀ so ojú àgbà wo kan ló máa fi wò yìí. sọ́ọ́dì kẹ̀dá padà yẹn kó máa sọ ṣé èmi náà ṣé mo nínú ayé ni hmm. ah, wọ́n ti máa gbọ́ ọ àti máa gbọ́ wọ́n ti máa gbọ́ eh. ọ àti eh. máa gbọ́ pé ń eh. gbọ́gbọ́ náà ń gbàgbọ́ àgbà píkà mo máa zà. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ in that case consider yourself a new Instagram user. You are welcome to the ground, my brother. Ẹ <laughs> de òṣè o. <laughs> Eh, you hear from me. Òṣè. Ẹ jẹ́ kí mi máa lọ náà. Máa sọ́díkẹ̀. Àmúfò yín padà wá. O ní sọ́díkẹ̀. Ọlọ́run sẹ̀. Sọ́díkẹ̀. Ẹlẹ́nu sẹ̀. Sọ́díkẹ̀. A ah, ah, ẹ tún ná búrẹ́dì. Àfìmẹ̀ sọ́díkẹ̀. Ah! Instagram wọn ti gbé. Wọ́n á mọ̀ bí mo bá ṣe máa gbẹ̀sẹ̀ máa gbẹ̀sẹ̀ máa gbẹ̀sẹ̀. Àmọ́tò onímọ́tò fi ṣoge. Ẹ yé mi. Ó aṣọ aṣọ ṣe bí ọ̀gá ayáláyé lomi gbé àwòrán ayáláyé lomi gbé ato ẹ ti ato ẹ ti àkìpé kọ́mọ kékeré màmá dẹ́tẹ̀. ṣé a lè lọ báyìí. irọ́ a fún ẹ̀ṣẹ̀ mi mú ẹ rẹ̀ sọ́ọ̀dìkì máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ jẹ́ ká sọ́ọ̀dìkì. àbẹ́rẹ́ ni ó kọ́ ṣe ń dúró látàárọ̀ sọ́díkì ah. ẹ ẹ máa tẹ̀lé mi ẹ máa tẹ̀lé mi. sọ́díkì báyìí lágbá. ajá ń gbabi tó wù mí jàre àjọ wáyé ni ah. ẹ níyàn la látàárọ̀. sọ́díkì wọ́n lọ́gùn lẹ́ni wọ́n lọ mọ o yọ máa ti kùn kí bí bí bí agbẹ́bí tó kí. mo bá wo fi mílẹ̀ jàre ṣe balẹ̀ ẹnu sí i. ẹ ṣe àlè ló bí. ẹ wo mi ò lẹ́ni wí ẹ mọ́. Ah kí ló ṣẹlẹ̀ náà o dẹ̀ ń gbé mi rìn kiri o ń gbé o ń gbé mi rìn kiri. sọdíkì sọdíkì wo fi mi lẹ̀. sọdíkì. bọ̀bọ̀ mo kàn káàkiri mo káàkiri à ń lọ bí à ń lọ òun ṣe o fẹ́ pa mi o ti mi lówó mo ní tẹ̀sí lọ́la ń sìn o jẹ́ kí n ráyè kàwé. sọdíkì mi ṣe ní lo. wo wo wo wo ọmọ wa sí mi lẹ́jọ́. wàá lóde látàárọ̀ mi ti jẹ nǹkan kan. a ò tó kó bínú a ò tó kó bínú ẹ ẹ ó tó kó bínú mo mọ sọ fún àti rìn fún ti pẹpẹpẹ láti rìn but ìwọ náà wo láti gbàrò tí bá mi ṣe Instagram ìwọ náà mọ oye followers rìn ti nẹ. a ṣe kò ṣe iṣẹ́ ọwọ́ mi ni. ẹ ẹ mo mọ sọ fún iṣẹ́ ọwọ́ rẹ hàn àmọ́ kí iṣẹ́ ọwọ́ rẹ kó má bàa bàjẹ́ ìwọ náà wo ok kábàárí good photo àbí kàn ti ń pè good video ká máa post náà àti sọ́wọ́ onídọ́dọ́ ká dé ibi rẹ̀ jẹ́ sọ́wọ́ good location òun náà má fi sọmọ sọ irun àmṣe ó ṣe kiri owó àlẹ́ jìtì ok ìwọ náà wò náà agbadarí kò sí e kí n bá ti rí aṣọ ìfi ya fídíò ní àbí fọ́tò owó ọ̀dọ̀ drakina ó ti lọ́ọ́ rẹ̀ yẹn. ẹni so kò ń ṣe ìwọ lóní gbogbo àwọn aṣọ tó ń wọ yìí. ẹ ń ṣe mi ẹ̀ náà. o tún bẹ̀rọ̀ o tún bẹ̀rẹ̀ dán so ọlọ́mọ yìí pé aṣọ yìí nísìn àlọ́ ya ni tí a bá sì ti di fọ́tò yà tá a ya fídíò nísìn owó ti wọ gbónú ni. Ah, owó ti wọ gbó. Ah, ẹ̀rọ àṣẹlẹ̀ náà tún rẹ́ẹ̀kì fún mi ah. mi ì ṣe mọ́ sẹ́. sọ́dìkì bọ́bọ́ mi ì ṣe mọ́. sọ́dìkì ìwọ ni wèrè náà ìwọ náà tún rẹ́ẹ̀kì fún mi. iṣẹ́ ìlẹ̀ sọ̀rọ̀ ni. sọ́dìkì sọdíkì obìnrin kúrò níwájú. Ah, kí ló ṣẹlẹ̀ oṣù fẹ́ gbọ́ mi ò ṣe mọ́. sọdíkì ṣé òun á kọ́kọ́ rántí náà òun á kọ́kọ́ wọ ìlú ẹ̀ e. èmi lè má gẹ́ ti ro ro ro ro gbé. ok ṣé ìyẹn ni mi ò ṣe nílé lọ kàwé fún test ó dẹ̀ ń gbé mi káàkiri látàárọ̀ kí ni ó yà kí ni kí ni abẹ́ gẹ̀ nu gbogbo bá ṣe. ẹ ẹ túbọ̀ kan ó tún lọ ó tún lọ ó fún wa. sọ alákọ̀ọ́ ni. mi ò ṣe lè lówó. ó ṣe mi ò ṣe open account fún wà máa gbọ́ instagram ni o ní débẹ̀. ẹ dákun sẹ́tẹ̀ yọ̀bá ní instagram láyé kò lè wọ ọrún rédíò àbí ò lè jẹ́ yàn. kò tí sínú èmi jẹ́ kémi wà níwájú o. dúró dúró ah sakin sakin eh, eh. àwọn aláta màá ló mẹ́ẹ̀ lágbà píkà eh. ó ti gbàgbé pé gbogbo àkáǹtì kò mi lálẹ́ ọjọ́ yẹn tó sí pẹ̀lú wọn kè tara déta wọn kè. ẹ ẹ sọ sọ́ọ̀bù dán. ọmọba máa bójú ẹ jẹ sórí àkáǹtì yẹn a máa gbà máa rìpọ́tù Eh. kò gbá gidi eh. ọpọlọ ti pọ̀ jù eh. màá hàn fọ́lù rẹ̀. o wà á hàn fọ́lù mi ọmọ bá màá búlọ̀kì ẹ ah. bọ̀bọ̀ wọ́n máa bring account yẹn down. ìwọ facebook rẹ àwa ìwé nation a máa bring it down. o wàá gba facebook mi ìwọ tó o mọ ibi tó ń dorí fóònù kan ah. màá wá jọ ẹ lójú ọmọọba sórí tó bá máa login lọ́la wọ́n máa sọ pé you are not recognized. kò dé facebook wọ́n gbà náà. àwọn kò jí sọ bàrà. èmi mọ̀ sọ̀fọ̀ látàárọ̀ ìrìn ẹni ẹni jásásán kẹ́ ń kẹ́ ti rí ara ògiri wa tí mo sọ fọ ilé rẹ̀ fáìnì nga ilé ẹni máa já sásán. ó ti já sásán o sẹlẹ tó ń bọ̀ mójú ni ẹ ráwọn Ah! ni. àwọn sójú ń ah ah, ah ah èmi tètè rí wọn ẹ àmọ́ bó ti léwu kórìí tó ẹ jẹ́ kí n la bọ̀ a ma àbọ̀ wọn yà fọ́tò. ẹ jẹ́ kí n bọ̀ wọn la yà fọ́tò. àní ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹ tẹ́ máa bá yẹ̀ jẹ́lẹ̀ ń wá ẹni wo ni ká fi sọ fáwọn sojú pa ìyá fọ́tò. sọdíkì sọdíkì kí n ṣẹlẹ̀ ṣe ṣe bí àwọn ìjọba ń ra ònìyàn lè speak wọn náà. ẹni wo la bẹ sí sọ fún. ṣé ìwọ ìwọ rí i múra mi ni ṣé kọ́ orí mi náà wọ́n ní sọ fún ònìyàn gidi nẹ́ẹ̀rẹ̀ mi jẹ. wọ́n ní ọjẹ́ ká lọ bá wọn ní tí ẹ bá ti sọ fún ọmọ gbọ́ o mọ̀mọ́ ṣe tinú rẹ o. má wọrí má wọrí eh, ajá àgbà píkà tẹ̀lé. sọdíkì eh? túnjí já lọ. ọ̀ya ẹran àgbà píkà já lọ. dàpẹ́jọ́ ń ṣe eré àbí. Ah akọ ẹfọ kọ mọ. ani ah, o ja sọ. mẹ kú sẹ o mẹ eh! What do you want? Ah. Who are you? Why wanna? What do you want? Orúkọ mi gọ́gọ́ rí Honorable Olúwaṣakin inú ìlú èmùgbé. Honorable. Benny. What do you want? Ah, hey, eh, you ẹ̀ ìwọ̀n ìṣẹ̀lẹ̀ ní sọ́fọ́ ọ̀rọ̀ ni wọ́n máa ń borrow nígboro àwọn ènìyàn wọ́n máa ń fẹ́nu àtẹ wọ́n máa ń sọ̀rọ̀ sí àwọn sójà wọ́n sọ fún àwọn ìjọba o oníyàn burúkú wọn wá o ẹ wo owó oníyàn gbọ́dọ̀ súnmọ́ àwọn sójà o wọ́n máa lò níyàn wọ́n máa pọ̀ níyàn mi àràrà inú ìṣẹ̀lẹ̀ gangan sọ fọ àwọn sójà wọ́n máa dáná níyàn o ìyá ìmọ̀ àwọn sọ̀rọ̀ kí n lo àǹfààní yẹn láti ṣe kiri kí n bá yẹn yà fọ́tò àbí kí n ṣe fídíò kí n lè pọ̀sì rẹ̀ kọ́jẹ́ kọ́mọ̀ sọ́wọ́ ṣé ẹ rí èmi o mo bá wọn yàpọ̀ tó àwọn sójà o wọ́n lè sùnmọ́ wọn o wọ́n lè ọ̀gì wọn o wọ́n lè fọwọ́ pàwọn pàwọn náwọ́ wọ́n lè fọ ọpá àwọn ẹnu nírẹ̀kẹ́ o àbí kẹ́ńtì kẹ́ńtì gun wọn àti kọ́ bá yẹn yà fọ́tò. so is that what you want. ẹ ọ n kò fẹ́ yà fọ́tò. it's fine. ah proceed you can proceed. ah lọ́dìkì wọ́n kí mo yà fọ́tò. ẹ lọ bá wọn yà. ẹ ṣé kí n máa gbàṣẹ rẹ ṣe ni lọ́sẹ̀ rẹ jàre. lọ́dìkì máa kó jàre ọwọ́ rẹ ìyẹn dán. gbà kọ́kọ́ yà fọ́tò. ó yá ẹ máa ẹ máa fún wọn lò ẹ ṣe o. sọjà ẹ máa dì mí mú ẹ dì mí mú. fọ́ọ̀dì kìí àfọ́tò. fẹ́ yà ni. Why are you panicking? I'm not panicking, sir. I'm not panicking. I'm not panicking, sir. No. Ó yá ya fọ́tò. Ojú rẹ̀ ló ń yà. Ah! Sorry. Ẹ yà wọ́n. Ó yá. Ṣé o ṣe fídíò náà? kó báyìí ṣe fídíò yá fọ́tò. ó ti yá. ẹ ẹ ṣe ó yá ṣe fídíò ṣe fídíò náà ṣe fídíò one minute yẹn náà ti tó. ó yá ṣe fídíò. ó yá róòlù. ó yá action. olúwa ṣáàkì rèé o wọn á ti máa gbọ́ ohun gọgọ rèé ṣáàkì o àgbà ṣe é tí ìdìbò ṣe ń lọ ṣáàkì òun rè yẹn ọ̀yà kọ́ọ̀tì kọ́ọ̀tì kọ́ọ̀tì ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe ẹ jẹ ká jẹ ká wá lọ ẹ ṣe o kò sí dànù dànù lórí burúkú. ọmọ ká má parọ́ dílà kan ni àgbà píkà yìí máa jẹ́ o. Hmm, èmi ò lè sọ bóyá dílà ni ò bọ́ nǹkan mo mọ̀ ni pé owó burúkú wà lọ́wọ́ yìí. ọlọ́run àbí kó jẹ́ politician torí àwọn olóṣèlú yẹn ló máa ń kó security eh. kiri bó ṣe ń ṣe you got it like kunit ní ká argue ọ̀rọ̀ ilé rárá rárá that guy na politician like confam ni ṣó easy ni ah ah ó rí bí sójà ṣe máa ń tẹ̀lé kiri ni ṣó easy kan máa ṣọ́yàn kiri bẹ́ẹ̀ kò possible na na politician dènìyí you tiẹ̀ fún ni ṣòwò views ẹ̀ lánàá. mo ah. rí i saw it yesterday like. ó now ah within one hour post yẹn dẹ̀ one k views oh, àgbà píkà fẹ́ pa mi kí ló dé hmm. irọ́ o o wo followers ẹ̀ sáré wò. Ah, ah, ah, five ten bàbá yìí ń fò ní o just two months ago. like ah hey hey shey you see now me wey i don dey instagram since five years mm. followers me o wọ three hundred agba pick up on instagram just two months ago mm. followers ẹ ti fẹ́ five hundred k. abeg this is surprising this is crazy ẹ̀yin ò mọ̀ pé olówó láyé mọ̀ abeg if you no get money hide your face o. ajé o. jọ dada what dey do you ọ̀rọ̀ tiẹ̀ pa mí lẹ́rìn. no na o. àfarawé bíi ti báwo jọ nbo ló ti tálì you be celebrity. If I wan see You no be celebrity. Dem jọ you get fifty million naira to fair distribute. Ṣé mo ní two hundred k láàkáǹtì? Why you go compare yourself to? Ṣé mo ní sí mi ni? Abẹ́gi ẹ wo ẹ ṣáà máa gbàdúrà kọ́ ló ń ṣe tàwa náà. Bá àgbàgbà pika káwa ṣáà nǹkan. Àmì o. Mm ẹ ló ṣákí báwo ni. ok ah. <laughs> báwo lẹ everything <laughs> ok ok tí ẹ má gbọ́ mo rí post ẹ kan nìyí ìwọ àtàwọn sójà báyìí ṣó ti wà lẹ́kọ̀ọ́ ni. really ìwọ àti saka máa ń jẹ ìṣá ẹ. ok tó bá ti jẹ́ pé nǹkan tó ń lọ nìyẹn kò sí wàhálà máa fún wọn jẹ tó bá ti gbà lọ́wọ́ ẹ̀ kò sí problem. ẹ tó bá ti gbà lọ́wọ́ ẹ ó ti lọ náà nìyẹn. ok màá pè ẹ́ later. Look at mama, sexy money and more. Like, I'm too much. Yeah. Okay, yes, I say really. Wàṣẹ wàṣẹ mi tí wọ́n Okay. Another take is coming. Am I worry. I'm going to give you guys back to back to back back. Try another one. Because I have to give them back to back to back back. Ṣẹ́tírí àyìn o. Àwọn èèyàn máa ní mi ò jù báyìí lọ, bọ̀ mo Yes, sexy àmọ́. man. mo mí nìyẹn? Look at my Kuban, kò ń Yes. Hello, ni mo rà ń gbà Was it not last month? Yes. Mo rà fourteen thousand dollars. Yes. Look at this one too. Oh my. <laughs> Mo wálé ayé wa no ni. Yes. Because bi mo no ná wale, bi wọlé. no mo wale. dollars dẹ̀ lèmi máa ná. Ṣé mi ò she ṣe give away báyìí? kí lẹ́yìn tèmi fẹ́ kan sọ nǹkan tẹ́ fẹ́ fún give so i'm gonna do it immediately yes so mo ń retí kẹ́ fún mi ní answer nǹkan tẹ́ bá ti fẹ́ tó bá yẹ pé give away ni ọ bóyá kẹ́ wálé mi kí n but dollars no matter so. yes on my way out now bye <laughs> yes <laughs> ayé la máa ṣe ká tó ṣe ọ̀run èmi mélòó ni mo fẹ́ náà ẹ jọ ẹni tí olówó ni ìráyé wa èmi ráyé wa o sexy money amon this is more more more more of it yes bye for now kì í save ilé kí n kí n post immediately kí n tó máa lọ ẹ bẹ́ẹ̀. okay. Ah! Wàláì tàìláì, o ti gọ mí. Wọ́n sọ fọ ọgọ́ ònìyàn, o ti rẹ̀ mí. Òun rẹ̀ mí gidi gan o. Ah! Dédé àwọn gẹ̀dẹ̀, òun àwọn ọbọ yẹn ti jẹ pátápátá. Mọ̀ngòrò, ìyẹn sùn lásìkò. Àwọn kaṣúrà máa mú èsì gba òjò ra gbàlú mọ̀ máa fi so àmọ̀ dèdè náà dèdè náà wọ́n so. ẹjọ ah, ah. olórí burúkú kọ lẹwàá kọ ilé ṣubẹ balẹ̀ wọn máa ń sọ́yẹ̀ rí o dájúdájú àwọn olóṣèlú ọkàn rere máa kọ́ ilé síbẹ̀ wọ́n fi gbòòrò sílẹ̀ wọ́n wá kọ́ àjàlẹ̀ wọ́n wá kọ́ yẹn síbẹ̀ hmm, ibi wọn fowó pa wọn sí rèé o èsì wàhálà hmm. kò sí ààrẹ orílẹ̀-èdè lè kọ́ ilé síbẹ̀ ṣáàjọ máa ma yá fọ́tò níbẹ̀ ẹ ẹni dì mí náà wọ èmi náà máa dì náà wọ come on fit. ṣákin yémi yémi à. Ah. àbí ká. yémi yémi urun mi wá rí o ṣákin. ẹ̀gbọ́n mi tó rẹra. Ah. láti jọ èyí ṣákin wẹ́rùn mi rí ni. yémi ṣákin wa. olùṣákin bá mi bá mi léèwà ṣakin kí ni owó rẹ̀ bá mi nígà rọ̀ nígà ṣé kiri nígà rẹ̀ bá rọ̀ ṣakin. Ọlámilékan àyìnlá ọmọdébìnrin rẹ̀ mo gbé ọmọ bímí àti ìyá ṣẹ́gun fún Mom, yes there is anybody to blame then it is you ẹ̀yin lẹ́ni kí n má lọ síta lọ ṣe fàájì mo dẹ̀ tún dúró sínú ilé mo ń ṣe fàájì mi níbà ẹ tún complain. ìjọ tí bá ní kó má jáde lọ ṣe fàájì tó bá máa ṣe fàájì ẹni ilé yòókù security wà sínú ilé bàbá ẹ̀. wàhálà mi ò mọ̀ kó máa ń fẹ́ padà torí mi bọ̀ wàhálà. genotype yìí ló ṣe tẹ̀lé mọ́ pé mo ṣe fẹ́. ẹnu gbàgbé lórí látàdọ́kẹ́ ayé mi ayé lásán. ah yes. tó tó yẹn. Ah. ó mú ọdún ìfẹ́ láṣẹ kó o ṣe fẹ́ àgbà mi tó bá jẹ́ kòtò genotype mo ṣe tán kí n má bẹ̀rẹ̀ ayé. adé adọ́ọ̀kì náà. yes ẹ ṣe bí mi. mi ì ní bímọ ẹ ní máa dọ́kítọ̀ ọmọ. pípọ̀ ìmú bàbá ìfẹ́ ti jù ú. ìwọ̀nba díẹ̀ báyìí ló kọ̀ fún mi báyìí kọ̀. lè wa bóun dẹ̀ fẹ́ kó sọ lásìmọ̀. owó rẹ̀ ṣe pé bóyá ó ń bẹ̀rù ojú ẹ̀. this way tiger candy that way. ká fi toast celebrate ikú aṣáájú wa nígbà tó ṣẹ̀ṣẹ̀ jọ. anima ọ̀gá ẹ̀ṣẹ̀. Candy you are devil you no dey see you no see say that guy wan shoot you. ẹ máa bọ́ lẹ́sà. Ah! Ah! kí ló dé ẹ̀kọ́. Ah! Thank you for coming. Get out! Scope ní speciality títí. Ẹyin fún gègé, mo máa tí ìlú mọ́ ní èmi dé, ẹ má jò fún rẹ̀ má tó ọgbọ́n lọ́pọ̀lọ́. Ṣé tuberculosis ni ṣé kò ní kí ọ? Ẹ sọ pé bí wọ́n ṣe wọlé, wọ́n fi ìdìbò ń gbà lórí. Wọ́n ṣe wọlé kó ìgbà tó ń lọ ni o. Ṣọ́ọ̀bù mi jọ́nà. Bí president bá ti ṣí gbáwò ìbá ìṣe ẹ̀kọ́ síbẹ̀ anima ti já ẹsẹ̀ kí la bọ́ síbẹ̀. kọ́nà tẹ mú mi mọ ìhó yá mi lẹ́nu. gẹ́gẹ́ bọ́dì lọ́wọ́ sọ ibi tó bá fi fifty thousand lójú àgbo. mo mílẹ̀ dáa ọkọ ní gírọ̀ wà tó bá ṣe ní àwọn àdèmà tó bá fọ́ẹ̀lẹ̀t wà ṣé mo ní kó jẹ́ lójó kárátà sí location wà kápá sí ni. preferably tó bá lè fún wa ní access láti login sínú gmail ẹ ìyẹn máa tún jẹ́ kí ṣe wáyà.